والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá fún wa nírò nípa baba ńlá wa àti ìyá ńlá wa ní ìgbà tí baba ńlá súnmọ́ ìyá ńlá tí ìyá ńlá lóyún tí baba ńlá àti ìyá ńlá tí wọ́n sì wá tọrọ ipe tí ọlọ́run bàbá ní kí ọmọ tí àwọn lóyún rẹ̀ yìí kọjá ọmọ kan tó sì pọ̀ pé lóríkèé tó sì pé ní ìjẹ́yàn lanakunanna minash shakirin dájúdájú abúra gbáàjọ kan nínú àwọn ẹni tí ó máa fi ọpẹ́ fún ọlọ́run lórí dáadáa tó sì fún wa yẹn. <clears throat> falamma atahuma salihan. جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá wa tó fún àwọn méjèèjì lọ́mọ tó pé lẹ́dà tó fún wọn ní ọmọ tó sùn wọn láwọ̀ kàkà kí wọ́n dúpẹ́ fún àwọn méjèèjì wọ́n ń bọ́ lọ́wọ́ bá fi nǹkan kan sorogún ni o lórí dáadáa tó lọ́n ṣe fún wọn. dípò kọjá pé ọlọ́run wa dùpẹ́ fún lónìkan wọ́n di ẹni tí ó ń bọ́ lọ́wọ́ bá fi nǹkan kan sorogún lórí dáadáa tó lọ́n ṣe fún wa. <clears throat> fata'ala Allahu amma yushrikun ọlọ́wọ́ bá wa ọmọ ga tayọ gbogbo ntẹ̀yìn máa fi sorogún lọ ọ̀gá tayọ kábàá wórogún. ó sì ga ẹ̀yọ̀ká wa sọ pé wọ́n lọ àti àwọn alágbájá ẹ lọ pín nǹkan yìí pín kíni ẹni tó ń pín kún àtọ́ lọ́wọ́ lọ pín nǹkan ọ̀tá lọ́dàn ìbọ́lọ̀ lọ́dọ̀ náà torí ẹ̀ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n mú àwọn àdìsí tó pọ̀ wá àti àwọn ìgbà wọ́ọ̀rọ̀ wá tọ́lọ́kan ọ̀jọ̀kan láyè yìí báwo ni baba ńlá wa àti ìyá ńlá wa báwo ni wọ́n ṣe ṣẹbọ sọ́lọ̀ látàrí àbímọ àbímọ. alimami ahmed rahimahullah ó gba ẹgbàáwọ ọ̀rọ̀ kan wá nínú tírà rẹ̀ ẹgbàáwá yìí ó wá látọ̀dọ̀ samura ibn jundub radiyallahu anhu. oná gba wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn lànà bí sọ yìí pé ní ìgbà tí Hawa tó bímọ Iblis ẹni ẹ̀kọ́ ó bẹ̀rẹ̀ sí ní yípo Hawa ó sí ní yípo bíi ti Hawa wà Hawa ò sì ti bí ó ti bí ó ti bí ṣáájú eléyìí ṣùgbọ́n tó ṣe pé gbogbo ọmọ tí ń bí òun kò sí kan nínú wọn tó yè àbíkú àbíkú àbíkú ọ̀yọ́lẹ́nu. tọ́ ìgbà tí Hawa ò wá bí màá tán ṣètọ́ ni ẹ̀kọ́ ó wá sọ fún Hawa ò wí pé ọmọ yìí ó ẹsọ ní Abdul Harith ẹsọ ní Abdul Harith tẹ ẹ bá fi lè sọ bẹ́ẹ̀ fa innahu ya'ish yọ sẹmi eléyìí ò ní jábì kú tọ Hawa wọn kò sí ṣíṣe kò sáìsì Abdul Harith ló wọn sọ tó rọrùn àbíkú ìtìsùn àbíkú ìtìsùn. لو أصني عبد الحارث فعاش لما يبا ما سمي لما يبا ما يي وكان ذلك من وحي الشيطان وأمره سي صومني عبد الحارث قصادي دي واو سلو ولا ترى إمسي الشيطان لا ترى سي eléyìí tí aṣetán tó fi pa ìyá ńlá wa. ìyá kékeré ó burú nínú kan sọmọ ní Abdulharith nígbà tó bá dájú pé Alharithu ọ̀kan ní í ṣe nínú àwọn orúkọ ọlọ́run ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ làáwì ṣùgbọ́n wọn á kú kí Alharith kọjọ́ kan nínú orúkọ ọlọ́run ẹlẹ́dàá wa Alharithu kìí ṣe orúkọ ọlọ́run alḥárísù orúkọ àṣetọ́ọ̀nì orúkọ tí àṣetọ́ọ̀nì jẹ́ nìyẹn nígbà tó wà láàrin àwọn màláìka kò fìjọ́ kan jẹ́ màláìka rí o kò fìjọ́ kan jẹ́ màláìka rí ṣùgbọ́n ọlọ́run fi sáàrin àwọn màláìka èbèlí ìṣù rẹ̀ náà ni látara iná lọ́lọ́run ti dá láti pilẹ̀ ọ̀kan náà àlìjánu ni àtàrà iná lọ́lọ́run ti dá láti pilẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ní kó máa gbé malaika. gẹgẹ bí ehoro tí ń gbàrin àwọn àgùntàn ehoro ń àgùntàn kò sọ di àgùntàn kò sì sọ àgùntàn di ehoro gbà koríko kan náà kálukú wọn jọ máa kò sí wàhálà náà nígbà di malaika. kó sì sọ àwọn màláíkà di ibilis ṣùgbọ́n náà bá ní kó máa bẹ láàrin wọn gbà yẹn orúkọ tó ń pè ní alḥarith ìgbà tí àwọn baba ńlá àti ìyá ńlá wa sọmọ tí wọn ní abdulharith sẹtìmọ tó túmọ̀ sí nìsín pé ẹrú òun lọmọ ẹrú òun tó ń pò ń lò ń dà èsì pé ẹrú tí èèyàn lè lọ tà lọ́jà ẹrú tó ń pò ń lò ń dà ìdí inú tọ́lọ̀ fi sọ pé ńgbà tá a wá fún ádámù àtìyàwó rẹ̀ lọ́mọ tó pé tán ńgbà tá a fún wọn lọ́mọ tá a ní kọ́sẹ̀mí kàkà kí wọ́n dúpẹ́ fọlọ́run orogún ni wọ́n ń lọ sí ẹ̀yin náà sì ti rí ibi tí wọ́n ti sọ orogún sọ́lọ̀ pé kàkà kí wọ́n pọ́nmọ ní Abdullah kàkà kí wọ́n pọ́nmọ ní Abdulsalam níṣẹ́ ni wọ́n lọ sọ ọmọ ní kíni Abdulharisi ẹrú àṣetán torí kọ́ ọmọ lè bá jẹ́ pé yọ là oríṣiríṣi ọ̀rọ̀ míì ló tún wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tó wá wípé wọ́n ní Ibn Jarir ńlọgbọ ọ̀rọ̀ yìí wá alimami Tirmidhi náà sì tún gba ọ̀nà tafsiri rẹ̀ ọ̀rọ̀ tá a wí ṣáájú yìí ó sì pè ní hadithun hasan ṣùgbọ́n ọ̀nà tó gbà wá ọ̀nà kan ṣoṣo náà ni. tọ́ a sì rí nínú wọn gẹ́gẹ́ bí abu abdullahi al-hakim tó sọ pé hadith yìí sahih. tọ́ bákan náà wọ́n tún gba ẹ̀gbàá wọ̀rọ̀ míì wá lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa bí baba ńlá àti ìyá ńlá bí wọ́n ti ṣe bọ́ọ̀lù wọn bá wọn bá wórogún lẹ́yìn bíbí tí wọ́n bí ọmọ tó yè. pípè tí wọ́n pe ọmọ ní Abdulharith òun náà ní orogún tí wọ́n bọ́ọ̀lù wọn wá torí pé Alharith ta ló ń nínú ẹgbàá wa kan wọ́n nígbà tí Hawa ò lóyún ọmọ ṣètò ni wàá bà ó ní tẹ́ ẹ bá fi lè bímọ yìí abẹ́fẹ́ kó yé ni ẹfẹ́ kó náà kú bíi táwọn ti ṣáájú ni ó ní rárá o rárá o àfẹ́ kó yé ni ó wà bá ti bí kẹsàn-án ní Abdulharith àìjẹ́bẹ̀ màá mú kí ọmọ yìí kó hu ìhó ẹ̀kẹ́rì láti inú rẹ ni hó yẹn ó ti máa yọ ọmọ òhù wo nù rẹ ìwà jẹ́ kí ìhó yẹn kó fi lú ikùn rẹ jáde ẹ̀rù bà Hawa sọwọ kankan sọ ní Abdul Harisi kí ewu ó sì má sọ ọmọ kọmẹsì àwa náà á sọ bẹ́ẹ̀ jàre ní ẹsẹ bíi tàbí ni wọn sọ ní kíni Abdul Harisi tọ Ibn Jarir. أكبر ورقا ولات يدعو الحسن البصري أني أورو الله أنتوني جعل له شركاء فيما آتاهما قال كان هذا في بعض أهل الملل ولم يقم بآدم واني إلي إذا لو سأل سياقا إنه أنا تكي سي مسلمين واني كي سي آدم لو سأل سي الحسن البصري صبي wípé àwọn èèyàn míì ní kìí ṣe ádámù àwọn èèyàn míì tí wọ́n máa bẹ lọ́n kó lọ́n fún àwọn ọlọ́mọ kó lọ́n fún àwọn ọlọ́mọ tó lọ́n bá fún wọn lọ́mọ tán nǹkan míì ni ẹbọ ni wọ́n máa fọmọ sí pé kìí ṣe ádámù aleyhi salam ló sọ bẹ́ẹ̀ ìyẹn ni pé apá kan nínú àwọn olùmọ̀ pé kìí ṣe ádámù ló ṣàṣìṣe àwọn míì ni wọ́n ṣàṣìṣe gẹ́gẹ́ báwọn ti ṣe mọ̀ pé nínú gbèsè ayé òdodo ni tí alhassan albasri sọ ṣé bọ́lá wọn bá ló fún yín lọ́mọ kó tó di pé ẹ wá sọmọ ní ògúnjìmí sóògùn ló fún yín ọlọ́run ọba ló fún yín lọ́mọ ẹ sọ yìí pé fàfún wa fàmúyì wa fàbùnmi ṣé ifá ló bùn yín lọ́mọ mo rò pé yé wa báwọn yẹn ṣe ń ṣẹbọ sọlọ wọn náà wo pàtó sọ wòye tán sọ ló kọ ó eh, kọ wọn ti pè ó kọ yorùbá rẹ kó wo bó ṣe jẹ báyìí wọn ti fi wọn náà ṣẹbọ sọlọ. So gbàpọ̀lọ̀ ọba ló bùn wọn ní wọ̀ àwọn atara pọ̀lọ̀ ń bọ̀ ní wọ̀ kọ́nsẹ́bọ̀ sọ̀lọ̀ nítorí pé ìgbà tó jẹ́ pé àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ ni wọ́n gbàgbọ́ wọn ọ̀gbọ́lọ́ngbọ́ Ifá ni wọ́n gbàgbọ́ torí rẹ àti máa sọ pé Ifá ló àwọn Ifá ló mú ìwà kò bàbàrà tọ́ alimami ibn kathir wọ́n ní ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ hasan al-basri tó ní àwọn ẹni tó lọ́wọ́ bá ń sọ fún wọn nípa wọn nínú àyà yìí kìí ṣe ádámà o gbẹ́ngbà tó lọ́wọ́ bá fún wọn lọ́mọ tí wọ́n ń ṣẹbọ́ sọ́lọ̀ kìí ádámà kìí ṣe ìyàwó rẹ̀ o humul yahudu wan nasara àwọn náà làwọn yahudi àtàwọn nasara. razaqahumullahu awlada àwọn ẹni tọ́lọ́wọ́n bá bùn lọ́mọ bí fahawwadu wa nasaru wọn wá sọ àwọn ọmọ yìí di yahudi wọn sọ wọn nasara ebe bọ̀ nlo. lọ́mọ bá sì bùn ọlọ́run dá gbogbo ọmọ kọ̀ọ̀kan lórí àdámọ́ kó mùsùlùmí ni èyí ti rí ńgbà tó ọmọ bọ́ sí èyí ti jẹ́ nígbà tó máa di tiyín sọ di nasara so wọn ò ní sọ pé etí rí nígbà tó lọ́n fún ọlọ́mọ tó tọ́ sọ di mùsùlùmí torí pé tẹ́lẹ̀ náà orí àdámà kí lọ́lọ́n dá mùsùlùmí ni tó bá yẹ pé lórí àdámà kó jẹ́ mùsùlùmí lọ́lọ́n bá wọn yẹ ká pa bàbá àti ìyá wọn ọmọ kò yẹ ká pé wọ́n rí sọ di onsango kò yẹ ká rí pé wọ́n sọ di ọmọlẹ́yìn Ògún ọmọlẹ́yìn Èṣù kò yẹ ká pé wọ́n rí sọ di eléégún olóró kò yẹ ká pé wọ́n rí sọ di Yahudi àbí Nasara ṣe bí àdámọ́tò lọ́n dámọ́ ọ yẹ kó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kálukú la pé tí ò bá sí ẹnìkan tọ́lápalára rẹ̀ sí lọ́nà tí wọ́n bá da dára rẹ̀ tó dá wa islam náà ní kálukú sí bọ́ọ̀lù ti ṣe dá wa nù. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn kan àtàwọn kan àtàwọn kan àwọn náà lápá lára kèfèrí tó fi jẹ́ kèfèrí ọlọ́run ọ̀dà pé kó jẹ́ kèfèrí ètò ẹ̀kẹ́ máa dáṣà yorùbá nù wípé ọlọ́run ọ̀dẹ́ nìkan kó má mùsùlùmí bàbá àtìyá wọn ni ọ̀jẹ́ yẹtẹkọ lọrùn ọdẹni kankan má ṣe ní láàrí ènìyàn ní ọjẹ mo rò pé yé wa torí lẹ́yìn tí yorùbá ń sọ tó rówó làwọn fálà fún kò sì sẹ́ẹ̀rì lórí eléyìn àmì ìtẹ́rì ń bẹ lórí rẹ̀ ni pé ọlọ́run ọdẹni kan àyàfi lórí àdámà pé ọjẹ mùsùlùmí bàbá àtìyá rẹ̀ ńkọ́ òní ọjẹ eléyìn òdodo ni torí pé anabi sallallahu alayhi wa sallam ni kullu mawludin أو ينصرانه أو يمجسانه gbogbo ọmọ tí a rí tí wọn bí láyé yìí Ọlọ́run ọba ó mú wọn bí ni lórí àdámà pé ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn ni wọ́n máa ń sọ wọ́n di yahudi bàbá àtìyá ní sọ wọ́n di nasara bàbá àtìyá ní sọ wọ́n di ẹlẹ́bọ ní sọ wọ́n di olóòṣà ní sọ wọ́n di abọgibọpẹ lẹ́fíkà náà sallallahu alaihi wasallam fàpèjú èlé lẹ́mbẹ́ ó ní gẹ́gẹ́ bí ewúrẹ́ tí ṣe máa bí àwọn ọmọ rẹ̀ tó yẹ pé wọn ò ní rọ lọ́wọ́ wọn ò ní rọ lẹ́sẹ̀ ìyá ewúrẹ́ yìí náà ni ó kó àwọn ọmọ lọ bí tí wọ́n ti rọ lápá rọ lẹ́sẹ̀ torí tó ń bá ń lọ gun bí tó ga tó ń gun gègéle tó ń gun òkè òkè ṣóńṣó àwọn ọmọ náà tẹ̀lé torí ìyá ò ní lọ bí kankan ọmọ tẹ̀lé ìyá sì mọ ọgbọ́n àti làákàyè ìwọ̀nba ti rẹ̀ tí ó fi rọra tẹ yẹnkẹyẹnkẹ tí ó fi sọ̀kalẹ̀ lálàáfíà bó ṣe gùn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí òun lè má mọ bẹ́ẹ̀ bọmọ ó ṣe yẹnu tẹsí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làwọn òbí jẹ́ sọmọ àwọn náà ní tí ọmọ lọ bí ibú àwọn ní í ṣe sábàbí tó máa fi di kèfèrí torí ẹ ọwọ sọ pé ẹ ṣé tó bá jẹ́ kórìí àdámọ̀ ní Ọlọ́run bàbá dá wọn sísọ yìí kápẹ́ àwọn bàbá àti màmá wọn wọn wà lè yí wọn padà bẹ́ẹ̀ ni wọn ò ṣe nílé yí wọn padà wọn ò ṣe nílé yí ṣe báwọn náà ń bẹ pẹ̀lú rẹ̀ ń gbogbo gbà ṣé báwọn ní rọ ọ̀rọ̀ sí lórí látìgbà wọn ti bí ṣé báwọn ní ríṣe sí wọn látìgbà náà ti bí ọmọ tí ọba gba lẹ́rọ̀ yọgbà yọgbà gbakùnmọ yọgbà kúńpó wọn ní táwọn ṣe náà lọ́gbọ́dọ̀ sí wọn ní táwọn ṣe lọ́gbọ́dọ̀ àti rí àti rí àwọn àwọn òbí àti gbọ́ nípa àwọn òbí tó ṣe pé ọmọ wọn ó ṣe islam ọmọ sì ti dàgbà ọmọ à yunifásitì ọmọ á islam lọ́nà ó wá ṣe islam wọ́n sì dọ́gbọ́n tán máa wálé láti sùkúlù nígbà tó délé wọ́n sì tilẹ̀kùn wọ́n sì sàládà yànnàyànnà lápá wípé tí wọ́n bá bí dáa ìfẹ́ yìí náà lẹ́ bí òun ẹ̀ bí òun dáa ni kó tún ní ìsìláàmù ló ń ṣe wọ́n sì ní wọ́n bí òun dáa ìsìláàmù ló ń ṣe sísá tó ọmọ sákú lọ́dọ̀ wọn ọ̀nà ìgbà sùkú wa pé àjọ náà bí owó ni ọ̀nà sì ní tọ́ka máa wò mo rò pé ìfúrámẹ́ o àwọn sọ pé kò tó ẹrú tó ṣe ìsìláàmù lójú àwọn gẹ́gẹ́ bí àwọn bàbá àti ìyá bẹ́ẹ̀ sì máa yí ọmọ padà nù tí wọ́n sọ wọn di káfíìrì bàbá àti ìyá ti jẹ́ mùsùlùmí rí àwọn di káfíìrì kí ni ó wù wọn lórí gbogbo àwọn ọmọ wọn bó sì sọ wọn di káfíìrì nítorí ìlara kó má jẹ́ pé àwọn ọmọ yìí náà padà wà àlìjáná táwọn wọ̀ náà káwọn kúkú jọ wọ̀ náà tó ìdínú tó fi jẹ́ pé bàbá àti ìyá kan wọn ò ní ṣubú dànù àfikún ọmọ wa bí wọ́n ṣe fẹsẹ̀ kọ́ àwọn ọmọ náà lẹ́sẹ̀ táwọn náà ṣubú nísìn wọ́n se machine ìgbà tí ẹni tó ṣe machine se machine bí China ni bí Japan ni wọ́n se machine pé èèyàn méjì nìkan máa gbé abẹ́ẹ̀kọ́ ni wọ́n rọ lórí pé àgàtà ṣe síbẹ̀ yìí o èèyàn mélòó ni kó gbé èèyàn méjì ta ni yín lọ́rùn ṣe bóluwà machine náà ni mashini tí wọn ní pé èèyàn méjì ogun àtẹni tí ń wọ àtẹni tó gbé lẹ́yìn sábà fi ń gbé èèyàn mẹ́fà bá fi gbé èèyàn mẹ́fà <laughs> ẹ̀rí gan bẹ́ẹ̀ bó mọ́ṣíìnì ṣe ṣe wá ẹni pé má gbé júyàn má gbé júyàn kan lọ o ìwọ àtúnkà ẹjẹ méjì o àmọ́ àwọn tí ń gun mọ́ṣíìnì kọ́ wọ́n yìn lọ́rùn náà ni nígbà tó bá gbé yàn mẹ́ta sẹ́yìn wọ́n tún láàyè tún sẹ́kù kẹ́nìkẹ́nì ó jókòó bàbá fi kún bàbá fi bàbá dírẹ́fà kún wọ́n di mélòó wọ́n di márùn wọ́n náà lè wá jókòó lórí táǹkì epo ń bì <laughs> ńgbò tẹ̀sí pọ́mọdé ni ọ́ wọ́n yí ẹ̀dá mọ́ṣíìnì padà bí wọ́n yí padà wọ́n yí padà màṣínì ọba àti pé ń dún lábàájì bóò ní ṣe ń dùn kò ṣe ní dún wọn ò ṣe ń torí kó lè máa gbádùrú yìí yọ wàá garùn ganga ìdí ọlọlẹ bẹ́ẹ̀ ni torí pé ẹ ti dẹ́rù pa irú rẹ̀ náà ni bàbá àtìyá ń ṣe fọ́mọ wọ́n pò wọ́n nú pọ̀ wọ́n pò wọ́n lọ́pọ̀lọpọ̀ wọ́n sọ wọn dorí sí mi àsìkò tí wọ́n ṣe mọ́tò wa wọ́n sì mọ́tò wá pé èèyàn mẹ́ta ni ó jókòó lẹ́yìn no ẹ wọ́n lè sọ pé èèyàn mẹ́ta ni ó jókòó lẹ́yìn èèyàn méjì láàrin èèyàn kan wájú nàìjíríà yìí àbí òyì wọ́n yìí wọ́n ní èèyàn méjì wájú ni o pẹ̀lú dírẹ́fà àwọn di mẹ́ta láàrin nkúmá wọ́n kàn àpótí kan sí i àbí ẹ̀kọ́ ni pé wọ́n àti bàbá ẹ̀jókòó báyìí wọ́n àti bàbá yìí náà ẹ̀jókòó báyìí wọ́n di mélòó mẹ́rin meji wọn ni wọn kó bẹ ọ ah, padà senu o ṣe ó ti dé lùtù wa báyìí èyí tí wọ́n sì pè ní mẹ́ta lẹ́yìn mẹrin ni o dábùjá ìdí ọmọ ta wà ìjọba tó ta ẹ̀yin náà gbé mọ́tò yín ọ̀nà subhanallah ìdínú kòkò di ń já kìí ṣe nǹkan bàbàrà ń nítorí pé kí ni ayé ẹ̀dá rẹ̀ padà mo mú ìwà lápèjúwe bá ọwọ́ ògidì àwa la bí ọ wọ́n sì fẹ́ máa kọ̀ǹtúrò ọpọlọ ọmọ títí tọ́mọ fi ṣe kèfèrí títí tọ́mọ fi wọná rọrùn ẹ rí i pé bẹ̀rẹ̀ látìgbà tó bá ti bí gbogbo òṣèṣì wọn lọ́mọ máa rí gbogbo sọ̀rọ̀ sí wọn ni wọ́n máa rí gbogbo ní táwọn ṣe tán fi yọ lórí bùn ni wọ́n máa kọ́ ma òní wọ́n máa wọ́n máa wọ́n máa lọ́gùn rẹ̀ létí rẹ̀ wọ́n máa fọ rere rẹ̀ létí rẹ̀ tí ó fi jẹ́ pé ló wú ọmọ jù tó bá ti rí kó tó fẹ́ máa rìn máa bíi mùsùlùmí bíi kíni ah àwọn ta ló fẹ́ lọ bá ọfẹ́ ah, sórí ibú ni ah ọfẹ́ ṣe kíni ni ah èmi ìgbà èmi lè gbàgbà kú bá ọ. tó bá di kọ́ ọmọ tó wọlé ìwé ilé ìwé tí mùsùlùmí bá wà àwọn onímọ̀ ọmọ lọ́bẹ̀ o ibi tó bá yẹ kó táwọn mùsùlùmí onímọ̀ ọmọ lọ́bẹ̀ torí kọ́ ọmọ ọmọ bá di kíni ó máa di mùsùlùmí máa wọn lọ́wọ́ bí àwọn ọ̀sà express pé n tó wà wọn tọ nítorí ẹ ọ̀rọ̀ alhassan albasri yìí imam ibn kathir ó ní òun lọ dáa jù láti fi túmọ̀ àyà yìí yéésì kíkà sọ pé baba ńlá wa àti ìyá ńlá wa kan ṣètò ọ̀nì wa bá wọn oníkẹ́ sọ ọmọ ní abdul haris àwọn asẹ́bọ̀sọ́lọ̀ sẹ́bọ̀sọ́lọ̀ ń bá o ṣébà ti sọ pé láti orí adam aleyhi salam tó dórí anabi nuh aleyhi salam ẹgbẹ̀rún ọdún níbẹ̀ láàrin wọn àwọn èèyàn sì sẹ́bọ̀sọ́lọ̀ fẹ́gbẹ̀rún ọdún yìí gbogbo wọn bẹ lórí pọ́lọ̀ nìkan ni wọ́n ń sìn torí rẹ̀ wọ́n ní àlàyé alhassan albasri yìí òun ní tafsiri tó dáa jù òun náà ló sì yẹ ká fi túmọ̀ àyà yìí báwọn ẹni tọ́lọ̀ ń bá wí ń bì òun náà ní pé àwọn káfìrì tó ṣe pé ńgbà tí wọ́n ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run nígbà tí wọn ò tí ì ọmọ bí ọlọ́run á fún wọn lọ́mọ bí tán kàkà kí dúpẹ́ fọlọ́run kí ni wọ́n ń ṣe wọ́n fi ń ṣẹbọ sọ́lọ̀ ni. tó wọ́n ní tó bá yẹ pé Hasan al-Basri àdéhìtì tá à ń sọ nípa pé Ádámà aleyhisselam àtìyàwó rẹ̀ ni tó bá yẹ pé àdéhìtì tó fẹsẹ̀ rìn lẹ́ni lọ́dọ̀ Hasan al-Basri kò bá ti sọ ń tọ́ sọ yìí eléyìí túmọ̀ sí pé àdéhìtì yẹn ò fẹsẹ̀ rìn lẹ̀ ètò ń sọ nípa pé Ádámà ni. so eléyìí fi hàn pọ́rọ̀ àwọn sàábẹ́ ni kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ádámà àtìyàwó rẹ̀ lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ sí i ó sì ṣeéṣe kọjá pé ọ̀rọ̀ yẹn wọ́n gbà á látọ̀dọ̀ apá kan nínú àwọn tó gba islam lọ́dọ̀ àwọn ahlul kitab bí àwọn yahudi ni gẹ́gẹ́ bíi kaab al-ahbar àbí wahab ibn munabbah abẹ́lómi tọ́ eléyìí túmọ̀ sí pé eléyìí tó yẹ ká gbà wọlé náà ni pé àwọn yahudi àti nasara ni. so ṣùgbọ́n àwọn ẹgbà wa mi tí kì í ṣe pé wọ́n gbà wá pọ́rọ̀ ànábì ni òun náà ní tí wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n lọ sọ pé hawa ó ń bímọ ṣùgbọ́n wọ́n bá ti bímọ yẹn wọ́n máa ń pè wọ́n ní abdullah abdullah abdullah abdullah àbí ubaydullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ẹrú ọlọ́run àbẹ̀rú kékeré tọ́jọ́ tọ́lọ́run tó bá ti wá bímọ yìí tí wọ́n sọ lórúkọ ọmọ máa kú báyìí ni Iblis ló wá bá Adam ó wá sọ fún wọn ó sọ fún pé ìwà àtìyàwó rẹ̀ tẹ́ máa ń sọ ọmọ yín lórúkọ míì tó yàtọ̀ sí Abdullah Abdullah tẹ́ ń sọ ọmọ yìí ọmọ ọ̀sẹ̀ mi ò tọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n á bí ọmọkùnrin fún Adam Adam wá sọ ní Abdul wọ́n ní Ibn Abbas wọ́n ní torí rẹ̀ lọ́lọ́run ṣe sọ àyà ìkàlẹ̀ tọ́ Al-Awfi òun gbẹ̀gbà wá mi wà látọ̀dọ̀ Ibn Abbas láti ibi tọ́lọ̀ ti sọ pé walladhi khalaqakum min nafsin wahida òun lọ́ọ́ dáyín látara ẹ̀mí kan ṣoṣo tí ṣe ádámà tó dáyàwó rẹ̀ fún títí tíyàwó náà fi di pé ńgbà tá ádámà súnmọ́ ó lóyún so oyún yìí láti ìgbà tó ti wà ní fúfú yẹ́ títí tọyún fi di pọ́ wúwo àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní bẹ́lọ̀n tó bá fún alọ́mọ tó pé ní ìsìn tó sẹ̀mí àjọ kan nínú àwọn ẹni tó máa dúpẹ́ fún ọ wọ́n ń wòye sí pé àwọn ọmọ ti ń kú wọ́n ti ń kú wọ́n ti ń kú tọ́ ṣètọ́ni wàá bá wọn wọ́n wá sọ fún wọn pé ṣé ẹ mọ ọmọ tí ẹ bí lọ́tẹ̀ yìí àbẹ́ ẹ mọ ń tọ́mọ yìí lè jẹ́ fẹ́ràn kó ní ni àbẹ́ èèyàn báyìí ni ṣètọ́nù bẹ̀rẹ̀ sí ní sẹ́rù bá wọn tẹ̀tí mọ̀ pé ṣètọ́nù olórí bútọ́ hàn náà ni nígbà tó ṣe pé Hawa ò ti bímọ méjì ṣáájú oyún eléyìí tẹ́kìní kejì wọn ṣaláìsí báyìí ni ṣètọ́nù wá sọ fún wọn pé tẹ́ ẹ bá sọ ọmọ yìí tẹ́ ẹ bá sọ ní Abdul ọmọ yìí o bẹ́ẹ̀ bá bí gan ẹ lè bíbí kú bì òun náà tún á padà kú gẹ́gẹ́ bí àwọn ọmọ méjì tó ti síwájú rẹ̀ ti ṣe kú ìdí nìyí tí àwọn méjèèjì fi sọmọ ní Abdulharis wọn ní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run pé falamma atahuma salihan ja'ala lahu shuraka'a fima atahuma àtọ́lọ́n fún wọn lọ́mọ tó pé wọ́n ń bá a fi nǹkan mí ìṣòro gun. Abdullahi ibn Mubarak àwọn náà gbẹgbà wá wá títí lọ́dọ̀ Ibn Abbas lórí àyà yìí ó ní falamma taghashaha yẹn pé ńgbà tó súnmọ́ ó ní ádámà nìyẹn tó súnmọ́ Hawa hamalat Hawa ò atahuma Iblis la'anahullah Iblis ẹni ẹ̀kọ́ tọ́lọ́wọ́n ti làánà àwọn abá ti yá faqala inni sahibukuma oníṣẹ́bẹ́ màmí èmi náà lẹ́ni yín akóbáni tí èyí ya ni tọ́yẹ pé mi ni mo kó yín jáde kúrò lálìjáná tí mo ṣe sábàbí tẹ́ fi jáde kúrò lálìjáná tẹ́ ẹ bá tẹ̀lé tèmi kẹ́ ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu ǹjẹ́ kọ́ mọ̀ yìí kó hu ìwo ìwo ẹ̀kìrì yóò hu nínú obìnrin yìí ìwọ yóò sì dàgbà títí débi pé yóò jáde ṣoṣo láti inú rẹ̀ tọ ìwọ yìí náà máa fi gún ìyá yìí má tó fojú yín rí mà bò ó sá ń dẹrù báwọn níjọ́ àá kí gbogbo eléyìí ọ̀sẹ̀lẹ̀ ní kẹ́ ẹ sọ ọmọ ní kíni Abdul Harith wọ́n kọ̀ láti gbọ́ sí lẹ́nu torí pé ṣètò náà ní Al Harith wọ́n sì wọ́n kọ́ ọ̀rọ̀ rẹ̀ táwọn gbọ́ tẹ́lẹ̀ ló kó báwọn táwọn fi dára lẹ̀ à ń torí rẹ̀ nígbà tí èsì pé àwọn ọmọ táwọn ṣe àwọn tó ṣe lè máa gbọ́rọ̀ lórí ibú. wọ́n kọ̀ láti tẹ̀lé tiẹ̀ ìgbà tí wọ́n bímọ wọ́n bí lóko ọmọ. lẹ́yìn rẹ̀ Hawa ò tún lóyún mi oyún ẹlẹ́ẹ̀kejì. ṣètọ́ni tí wọ́n bá wọn ó ní ẹsẹ̀ bẹ́ẹ̀ sárántí òun òun náà ní ìbílísù yìí ti ń tẹ̀lé yín káyìí. sẹ́ẹ̀ gbọ́rọ̀ níṣẹ́ abẹ́ẹ̀ ní gbọ́rọ̀ wọn ò tún gbọ́ ọmọ tó jáde lóko báyìí ló lóyún ẹlẹ́ẹ̀kẹta ẹnì kó bọ́kọ bá sì ń yarí ìyàwó ọmọ pétọ kọrọrùn fẹmi o kọrọrùn fẹmi o àǹdí oyún náà àǹdí oyún náà oṣù mẹ́sàn-án fọmọ tó jáde ọmọ tó ń jáde ló kù kọrọrùn fún mi bá bá jẹ ká sọ lóko náà ni àmọ́ túbá <laughs> so báyìí ó lóyún ẹlẹ́ẹ̀kẹta ṣètọ́ni tí wọ́n bá wọn ó tún sọ bí tí ṣe máa wí tọ ìyá ìfẹ́ àti lọ́mọ wá ṣe ìyá ndakùn já sọ já sọ bẹ́ẹ̀ hmm? já sọ. wọ́n bá sọ ní Abdul Harith wọ́n lé lẹ́yìn ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ní ja'ala lahu shuraka'a fima atahuma Ibn Abi Hatim ló gbà wá. àwọn èèyàn púpọ̀ ni wọ́n gba ẹgbàá wá ìwá látọ̀dọ̀ Ibn Abbas nínú àwọn ọmọ ikú rẹ̀ gẹ́gẹ́ bíi Mujahid àti Sa'id ibn Jubair àti Akrima bákan náà àwọn tó tún pa wọn yàbí Qatada as-Siddi àtàwọn míì nínú àwọn aṣíwájú àtàwọn míì nínú àwọn tó dé gbẹ̀yìn àti nínú àwọn tó dé gbẹ̀yìn nínú àwọn afọ́ni tafsir láwọn ẹni tó pọ̀ débi pé a lè kà wọ́n. tọ́ ọlọ́run ló ma ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ahlul kitab wọn ti gbọ̀rọ̀ yìí wá kìí ṣe tí wọ́n gbọ́ lẹ́nu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ibn Abbas òun gán gbọ̀rọ̀ yìí wá ni látọ̀dọ̀ Ubay ibn Ka'b látọ̀dọ̀ Ubay ọmọ Ka'b tọ̀ kìí ṣe pé ọgbọ́ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam tọ̀ wọ́n tún gbọ́ ọgbà àwọn ọ̀rọ̀ míì wá pé ibn Abbas gba ẹgbà wá látọ̀dọ̀ Ubay ibn Ka'b ó ní nígbà tí Hawa olóyún ṣètọ́nù wa bá wọn ó sì sọ fún wọn pé ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu ajakute ẹ bá ṣe bẹ́ẹ̀ ọmọ oyè yọ la tọ torí rẹ̀ ẹ sọmọ ní Abdul Harith wọ́n láti ṣe bẹ́ẹ̀ wọn bímọ ma kù wọn bímọ ma kù lẹ́yìn náà ló tún lóyún mi ó tún sọ bẹ́ẹ̀ fún wa wọ́n tún kọ̀ láti gbọ́rọ̀ ọmọ tún kú wọn á lóyún wa bá wọn ẹ̀ bá ti gbọ́rọ̀ sẹ ọmọ yóò tẹ̀ yẹran kú lọ́tẹ̀ yìí tọ́ wọ́n wọ́n gbọ́rọ̀ yẹn so ìdí táyà fi sọ̀kalẹ̀ nù. ó ní gbogbo àwọn ìgbà wáyé ó hàn lára ló má wípé ọ̀rọ̀ àwọn ahlul kitab ni ọ̀rọ̀ àwọn ahlul kitab àwọn bàkàtàbíyà ọ̀rọ̀ àwọn yahudi ni tó káwọn yahudi wọn lá àlọ́ tó máa ń pa àlọ́ tó máa ń pa síra wọn létí tí ọ̀jọ́ra wọn irọ́ lọ́kọ́lọ́kọ́ ọ̀jọ̀ kan wọn ní tá máa pa fúnra wọn so ó lè jẹ́ pé inú ìdáhùn wọn náà gbọ́ngbà yẹn nù. hadith sì ti wá látọ̀dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam tó ní idha haddathakum ahlul kitab táwọn ahlul kitab yìí bá bá tó máa sọ nǹkan fún yín o fala tusaddiquhum ẹ má gba ọ̀rọ̀ wọn sóòótọ́ o wala tukadhibuhum ẹ ò sì gbọ́dọ̀ pé ọ̀rọ̀ wọn nírọ́ ṣùgbọ́n nǹkan tí àwọn máa sọ ni pé amanna billahi wa ma anzala ilayna àwa gbọ́ lọ́wọ́n bá gbọ́ a sì gba ntọ́lọ́ sọ̀kalẹ̀ fún wa gbọ́ ìyẹn tó bá pè nǹkan tá sọ kò sí ntọ́ tako nínú alukur'an tí ntọ́ tako nínú alukur'an bá wà á ní kankan fọ̀rọ̀ wọn sí tó bá jẹ́ pọ̀rọ̀ tán sọ ṣèdédé tó wà ní alukur'ani àní nǹkan kan fi tí wọ́n ṣe tó bá gbé nǹkan tán sọ ọkọ̀ tako alukur'ani alukur'ani ó sì gbé fún tó eléyìí lásọ yìí pé àní pé irọ́ ni wọ́n ń pa àní pé òdodo ni wọ́n ń sọ ṣùgbọ́n àwa gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti ntọ́ lọ́wọ́n sọ kalẹ̀ fún wa torí rẹ̀ àbùkátà lọ́wọ́n yẹn kò sí níta fẹ́ fi ṣe. tọ́ lẹ́yìn náà Ibn Kathir ṣàlàyé ìtàwé yìí wípé oríṣi ọ̀nà mẹ́ta iná là á máa pín ìròyìn tó bá wá látọ̀dọ̀ àwọn alùkìtàbù sí ètò ṣe déédéé pẹ̀lú alukurani alukurani là á gbàgbọ́ ètò takò alukurani alukurani là á gbàgbọ́ kò takò kò sì gbé fún eléyìí lágbẹ̀nu lọ òun lá sọ pé àwa ń kọ́ àní pé yín ló kúrọ̀ àní pé òótọ́ lẹ́ ń sọ ṣùgbọ́n àwa gba ìtọ́lọ́ ń sọ kalẹ̀ gbọ́ ọlọ́ọ̀ni. فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ní ìgbà tí ọlọ́run bá fún ọlọ́mọ tó pé tán bẹ́ẹ̀ náà ni ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn tọ́lọ́run bá ń fún lọ́mọ ọlọ́run bá ń fún yín lọ́mọ ọlọ́run ló fún yín lọ́mọ kí ló dé tó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ tán ẹbọ lẹ́ máa fa àwọn máa ṣe kí ló dé lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ tán tẹ́ pẹ́ máa fi wọ́n takò tọ́lọ́ọ̀nì Kilo de dé lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ tán tó jẹ́ pé ẹ̀nìjẹ káwọn ọmọ ṣe tọ́lọ́run ọlọ́run ló fún yín ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run lẹ́ẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ló fún yín ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run lẹ́ẹ̀ máa fọmọ wárí fún a'udhu billahi minash shaitani rajim kí ló dé kí ló ṣe yín ṣé nǹkan mi wà tó yàtọ̀ sọ́lọ́run tó lè fún yàn lọ́mọ ni kò sí kò sí ọwọ́ ọmọ lọ sílé alágbègbà ọwọ́ ọmọ lọ sílé oníṣègùn ó wá lọ sọ́dọ̀ àlùfáà ó wá lọ sọ́dọ̀ babaláwo ó wá lọ sọ́dọ̀ gbogbo oríṣiríṣi wọn tá a wá nínú wọn lọ́lọ́mọ tí fún ni tani kò sẹ́nìkan tó lọ́mọ tí fún ni ọlọ́run bá nìkan ló lè fún yàn tọ́lọ́run bá ṣetán tí ó fún yàn kò sẹ́ni tó lè dínà rẹ̀ tọ́lọ́run bá bá sì fẹ́ fún yàn tá ló lè fún yàn kò sẹ́ni tó lè fún yàn. a ah, ìrọ̀ àkàrà gbóná nàìjà nígbà tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ nípa tọ́lọ́ wọ́n rí wọn mú ga kí ẹ máa lọ sékòó mẹ́ẹ̀ ẹ máa ra àwọn signboard kan signboard signboard signboard wọ́n ya òpùrọ́ kan tó gbọ́mọ lọ ọmọ méjì báyìí wọ́n wá tó àwọn ọmọ rẹ̀ gẹ́dẹ́ sí lẹ́yìn láwọn wẹ́wẹ́ wọ́n á ń béèrè pé bóòlù lè jẹ́nà tó sì kọ́ ọmọ lọ́ba ń tà ní wọ́n ní àkéṣe pé ń tà ó ń polówó ọjà ni kí wọ́n á ní tà tí ń polówó pé gbogbo obìnrin tí ọba rọmọ bí láyé kọ́ wá àwọn gbàdúrà gbóná fún sọba <laughs> gbàdúrà gbóná fún yóò bí ọmọ gbóná àbí ọmọ tútù ní òbí àbí ọmọ tó lọ́wọ́rọ́ ọmọ gbóná náà ní òbí tọ wípé aláàánú lò ara jìbòtì so gbogbo ẹni tí máa ń ọmọ wá o ọ wà ń bẹ̀ fún títa kọ. wọ́n á ní fún ìyàlẹ́nu àti irọ́ tó káńsù òun náà òbí máa rí láyé <laughs> ẹni tó lóògùn orí fọ́ torí sì ń fọ́ wèrè tí ò lè lo àmọ́ máa pín fáráyé lò ọwọ́ á ní òun fẹ́ kó rí ọ́ fóun ẹ̀ ọ́ kélé yìí ó ti hàn pálágbẹ̀dẹ ti ń rọ sẹ́kẹ́sẹ́kẹ́. tí ó lè kí bọ ọmọ tiẹ̀ lọ́rùn bó lọ́mọ tiẹ̀ ṣe ṣèdí bẹ́ẹ̀ tó ń kí lẹ̀kẹ́ di ọmọ ẹlòmíì sẹ́yìn pé ẹ̀tànjẹ yẹn pọ̀ nàìjíríà yọ̀ọ̀la ìtura ibẹ̀ náà lóbìnrin yẹn lọ táwọn géńdé tí ọmọ bá sùn wọn bá sùn títí tí yóò lóyún yóò nílé lè náà nù so subhanallah nù torí ẹ̀ nígbà tí wọ́n bá wá bímọ tán wọ́n mọ̀ wá sọ láwọn orúkọ tẹ́yìn náà tó kẹ́ á ọ̀sẹ̀ bọ́ làwọn bàbá àwọn eléyìí ẹ̀rọ pé tí wọ́n ti ń pa àwọn orúkọ fún yín nílẹ̀ Yorùbá yẹn gà á ìsìláàmù ò tí ì ráyè dọ́dọ̀ àwọn eléyìí láwọn ọ̀rọ̀ burúkú tó yẹ pé àwọn ará àṣáájú òwú tó bẹ̀ tọ́lọ̀ fi ní kí ilẹ̀ kó gbẹ́ lómi nù inú wọn sì fi sọmọ fún àwọn àpè fún àwọn àpè. A'udhu billahi minash shaitani rajim ayushrikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun ọlọ́ni etí rí kí ló ṣe yín sọ wá yẹ kẹ́ ẹ máa fi nǹkan kan sorogún fọlọ́run ní nǹkan tó ṣe pé òun ò lè dá nǹkan kan àmọ́ tó yẹ pé dídá lọ́lọ́run tó nǹkan alára ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo káfíìn gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ẹ gbé wọn sórí òṣùwọ̀n kárí wọn gbé wọn rí kí ni wọ́n dá ẹ wo ọ̀tún ẹ wo sí ẹ wo kí ẹ wo lẹ̀ ẹ mú nǹkan kan wá tí ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́ǹda nǹkan náà bá tiẹ̀ kéré débi pa àlè fojú lásán rí ẹ mú tí wọ́n dá wá tó fi wá lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sìn tó fi lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa pè é tó fi lẹ́tọ̀ọ́ sí kọ́jẹ́ kó ń lọ ń wárí fún lọ ń rá bàbá wájú ẹ̀ aláìlérò ohun ọ̀dàn kankan dídá lọ́lọ́ ọlọ́run fi jẹ́pò nìkan la gbọ́dọ̀ sìn tí ọba yí ọ onípò ń lọ dà wá lọ dà gbogbo nǹkan gbogbo tí ọba sì wá lẹ́tọ̀ọ́ sí kíkà sìn ọ gbọ́dọ̀ jẹ́ kí ni dẹ́dà dẹ́dà kí wọ́n á ní nǹkan míì tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run dá bọ́ jẹ́yìn àní kí lọ́ dá ebi dídá lọ lọ́run tó tó bá sì jẹ́ pé nǹkan bọ̀rọ̀ gidi ni kí lọ́ dá ebi dídá lọ lọ́run tó so ó túmọ̀ sí pé ẹni tí ń ṣẹbọ sọ́lọ̀ kò ronú ni o torí tó bá ronú oná ò ní pẹ́ tí èdè mùsùlùmí ṣùgbọ́n èyí tí ó bá fi ronú ó ti fàsìkò ṣòfò fún ẹbọ tí ń ṣe òjò lè ronú ọ̀pọ̀lọpọ̀ sì mà ikú lódodo ń tà ń gbọ́ òdodo ni ṣùgbọ́n ṣé wàá rọrùn káwọn òfin táwọn ń ṣe lẹ̀ ní kí ni káwọn èèyàn máa sọ kí ni káwọn èèyàn máa sọ ìyóò tiẹ̀ lómi ìdẹ́bi kọ́ wọ́n náà rọrùn torí pé kò èèyàn ọmọ sọ pé ọmọ fi ẹ̀sìn àwọn ẹlẹ ó padà di mùsùlùmí ni ọmọ fi kíní kan lẹ̀ ọmọ di mùsùlùmí ṣé lẹ́yìn wọn á já nígbà tí wọn bá ń wà lọ ẹni tí ó fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ńjọ́ náà ò lè sí o nítorí wọn bá ń pa kéèsì wá sínú bí ṣéwù ṣéwù kan ayé ọ̀dàrú bọ́lá bá ti tán tí ó mú kálukú yọ lọ náà ni kò sí kankan tí ó ṣẹlẹ̀ ó sì jẹ́ pé ànábì kan lọ́ọ́ wá ń pè ní bí ẹni tí ń pe jésù jésù ní ìsinyìí báyìí kò dá nǹkan kan ọlọ́run ló dá gbogbo yín tọ́jọ́ dá gbogbo yín sílẹ̀ ó pé nǹkan dá wá ń pè tọmọ pé ń ti fọ̀ náà ẹni pè pẹ̀ ló ń pè ológun ló ń pè ló oní ọ̀sán eh, ọ̀ṣogbo ló ń pè eh, eh, ọ̀sán àpópó kan ló ń pè àwọn igi àwọn ìpẹ́ àwọn odò tó yẹ kó wọn ò lè dá kẹ́kẹ́ sí dídá lọ́lọ́run dá wọn ọ̀sẹ̀ bọ̀ ni ọ́ níta ń pè lọ́sẹ̀ bọ̀ kan jù bá náà lọ torí kọ́ lọ́n tó yẹ kó o sìn ó fi ilẹ̀ o sìn nítorí lọ́n dá ló ń ṣe kíni ló ń sìn eléyìí náà ń pè ní kíni ẹ̀ṣẹ̀r ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ ọlọ́run tọ́jọ́ dá wa òun ló ní ọ̀hún lórí wa pa gbọ́dọ̀ sìn àtàwọn igi àtàwọn ìpẹun àwọn ń jọ́sìn fọlọ wọ́n wá dúró wájú àwọn táwọn ń ṣàfọ̀mọ́ fọlọ ìwọ láwọn nǹkan ni wọ́n ń sìn ẹ dákun tá a bá pé òkúta náà tiẹ̀ wá ní làákàyè àti wọ́ àtòkúta ta ló wá ní làákàyè ní ìsìn òkúta nílò akájọ lọ nígbà tí wọn gbára dálẹ̀ wájú òkúta òkúta sì ṣe tẹsibíì fọlọ yusabbihu lillahi ma fi samawati wa ma fil ard gbogbo tí mẹnu sọmọ àtìlẹ ní sáfọmọ fọlọ àfàwọn èèyàn alágídí yìí o àfàwọn àlìjànú káfíìrì inú tiwọn náà ọlọ́ọ̀ni kí ló dé tó fi jẹ́ yìí pé nǹkan tó ṣe pé kò lè dá nǹkan kan lẹ́yìn fi ń sọ̀rọ̀ ogun fọlọ́ kẹ́kẹ́ dídá lọ́lọ́ ń dá wọn náà àwọn ò lè dá nǹkan kan dídá lọ́lọ́ ń dá wọn táwọn lọ́wọ́ á kẹ́ ẹ máa fi sọ̀rọ̀ ogun fọlọ́ sọ yẹ jàmáà kò kúkú yẹ. ọlọ́ni wala yastati'una lahum nasra wọn ò lè ti àrántí kán fún àwọn ẹni tí ń sìn wọn. wàláhì tí kèfèrí bá máa ronú alẹ́ yìí nílẹ̀ òní má ti di mùsùlùmí. gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́run ò lè rí yẹn ràn ṣe níbi kán. tábà wá pé gbogbo bùkátà tiwa tá a kó lọ bá wọn gbogbo ọ̀nà tó dí gbogbo kinika kan wọn lànà kò wá wọn bá gbọ́ bùkátà òkè di pẹ̀tẹ́lẹ̀ kinní kan tí ń pa wá lẹ́kún ọ̀dẹ̀rín kinní àbí òye wa wípé irọ́ lásán kò sí kankan tá lè ṣe fún yín torí pé ọlọ́run ọba ló lè ṣe ọlọ́run ni wọ́n ń pè nǹkan tí ni wọ́n ń ọlọ́ni wọn ò ní nǹkan kan tán lè fi ràn yín lọ́wọ́ nǹkan ẹyọ kan báyìí tán lè fi ràn yín lọ́wọ́ kò sí. wala anfusahum yansurun ọlọ́ni kì í ẹsẹ̀ pé wọ́n ràn yín lọ́wọ́ gan lásán àwọn kan ò lè ràn ara wọn lọ́wọ́ níbi tẹ bá tẹ gbé síwájú òòsà tẹ tún sọ bí tẹ pé orúkọ odidi orúkọ tẹ tẹ tẹ ṣe tẹ kó síwájú ẹ

ń sì ń wo kọ̀lọ̀kọ̀lọ̀ bọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ń tinú igbó bọ̀ ó sì lọ síbi tí wọ́n gbẹ́ ìrìn sí bó ṣe dúró gangan kọ̀lọ̀kọ̀lọ̀ sì gun orí ìrìn títí títí ó fi dókè nígbà tó wá dókè lọ bẹ̀rẹ̀ sí tọ̀ sí lórí olúwa àwọn ẹ̀ ń tọ̀ sí lórí yìí òun àwọn òwe hey nítorí olúwa àwọn fojú rẹ̀ rí ọláyàláyà òun tún lọ tọ̀ sí lórí ọlọ́tọ̀ sí baba lórí <laughs> tọ kọ̀lọ̀kọ̀lọ̀ tún sọ̀kalẹ̀ lálàáfíà rẹ̀ kankan ṣe mímí kàn mí lẹ́wọ̀n ni a ah, òòsàyè sọlọ tó bá jọlọ àwọn gan táwọn ń sìn wọn ò bí kọ̀lọ̀kọ̀lọ̀ náà dà tó àpòrí tàwọn ló fẹ́ tọ̀ sí bí èèyàn bá sùn kan tí èèyàn bá jí ma lọ́wọ́ àjọ lera wa débìkan ni olúwa àwọn táwọn wá ń sìn ní kọ̀lọ̀kọ̀lọ̀ wá tọ̀ sí lórí débi wípé kò rí nǹkan kan tó lè fi gba ara rẹ̀ lẹ̀ eléyìí èso ọlọ́run kì í sọ ọlọ́run tó tọ́ka sí báyìí ló ṣe gbẹ̀sìn Islam bẹ́ẹ̀ náà ni wọ́n sọ nípa bàbá kan tó ṣe pọ̀ òun tiẹ̀ wọ́n láwọn ọmọ rẹ̀ ti pè sẹ́sìn Islam wọ́n pè sẹ́sìn Islam títí kàkà kọ́ gba Islam bàbá yìí ọgbà islam ọ̀kan náà àwọn lárúbáwá ni kàkà kọ́ gba islam kọ́ gba islam yọ sàmà jókòó sí di òòsà yìí jọjúmọ́ ni àwọn ọmọ wa àwọn ọmọ wa gbé òòsà rẹ̀ wọ́n ru òòsà rẹ̀ wọ́n lọ sọ sínú gbàlẹ̀ bí kéèyàn wo ilé ilẹ̀ tí gbogbo yàmọ̀yàmọ̀ kún tó yẹ pé èèyàn ò lè gbé mú lọ bẹ̀ tọ́ wọ́n sọ bẹ́ẹ̀ bàbá bá ń wá òòsàkà ẹ̀wọ̀n nǹkan mẹ́ba ẹni tí ń sin ọlọ́run ní wọ́ lọ́nka èzèkọ́lọ̀ ní pé àwọn ọmọ tí wọ́n tẹ́ ń sin ọmọ wọn bọ́ sí ẹ bọ́ bí aríyín bí tẹ́ bá gbọ́ sí aríyín <laughs> òní wá ọlọ́run yẹn ka bóyá ọlọ́run yẹn lo oko ni wọ́n ń wá ka nígbà tó yá àwọn máa ní à ah, ó lè jẹ́ pé wọ́n lọ sí ọ̀nà báyìí wọ́n júwe ọ̀nà bíi tákìtàn wà fún wọ́n bá lọ gba lórí àkìtàn lọba gbọn nù ló nù nù lọwọ ẹ ló ṣe gbogbo ẹ ló gbé padà lé bàbá ìwà ni kí n tó ṣe ọmọ bá ṣe ọmọ hmm, màá dira fún ọ bàbá gbé dàkọ lọ́rùn tí ẹnìkan tó tún ru aburú rù ọ kó tó di pé ó mú èrò rẹ̀ ṣẹ ìdá ẹni ó fi bà tiwọn jẹ́ ọjà hmm, bó sì jẹ́ ẹ̀rí nǹkan mẹ́ ẹni tí ń sìn ní tó ń bá wa gbára o <laughs> tọ́ nígbà tó gbé ìdàkọ́ lọ́rùn àwọn ọmọ sì gbé tìdàtìdà wọ́n tún lọ sọ́nù gbalẹ̀ lọ sọ́nù bọ́là ah, bàbá yìí tún kòsòkòsò kínní kan báyà bíi tí wọ́n sọ síjú òní náà ló tún wà ó tún lọ bá ń bẹ̀ bàbá yìí rí i pé ah, wọ́n á dira fún ọ wọ́n rí ọ gbé nígbà tó dira fún ọ wọ́n tún gbé ọ tí nǹkan ẹ̀já tí nǹkan ẹ̀já àwọn eléyìí ò lè jọ lọ. ẹ ti sọ fún àwọn ọmọ rẹ pé kí ni wọ́n wí tí wọ́n fi di mùsùlùmí náà rí ashhadu an la ilaha illallah náà ni wa ashhadu anna muhammadan rasulullah bí bàbá yìí ṣe gba islam ni tó ń torí de eléyìí báyìí àwọn tí ò lè gbara wọn lẹ pẹ̀lú nǹkankan wọn ò lè gbara wọn lẹ pẹ̀lú nǹkankan ọlọ́run ní gbogbo àwọn òòṣà pátápátá lan tí gbogbo wọn bá jọ péjọ àti Ṣàngó àti àtògún àti èṣù àti gbogbo ìranù táwọn èèyàn ń pè yẹn tí wọn bá jọ péjọ ọlọ́ni wọn ò lè dá ìsìn ẹyọ kan ìsinsin ẹyọ kan ọlọ́ni wọn ò lè dá tẹ́bẹ́sì ni wọ́n lè dá gbogbo òsáyìn ní kẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ afúnyín lọ́gọ́rùn ọdún kì í sọgọ́rùn wákàtí kì í sọgọ́rùn ìṣẹ́jú tẹ́ẹ̀pá àsìkò yẹn kéré ọgọ́rùn ọdún tí gbogbo àwọn òsáyìn ọdẹ ìsinsin ẹyọ oró kan ọlọ́run ni wọn ò lè da láéláé wàhálà àgbàgbọ́ títí dọ́dọ̀ lọ wọn ò bí wọn dà èsì gan adúrò èsì sí ó ti tóbi jù iye èsì wọn ò bí wọn dà tí wọn dà ọlọ́run ni eléyìí tún pọ̀ wa in yaslubuhum adh-dhubabu shay'an la yastanqidhuhu min tí èsì bá gbé nǹkan kan níwájú àwọn òòṣà wọn ò bí wọn dà tí wọn lè gba nǹkan lẹ̀ lọ́wọ́ rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni oúnjẹ tẹ kó síwájú òòsà tí èsì máa gbé nǹkan kan bẹ̀ kí lẹ́ẹ̀ lè ṣe fòòsà kí lẹ́ẹ̀ lè ṣe fèsì sí yẹn àwọn òòsàn wọn rànjú gbàgàdàgbàgàdà ní ojú tí ò ríran. ọlọ́run ní da'ufa at-talibu wal-matlub àtẹni tí ń kó òòsà ọ̀lẹ òòsà tó ń pè náà kọ́ ọ̀lẹ torí ẹ̀ sí nǹkan tí ó lè dá nǹkan kan lẹ́ẹ̀mọ́ á pè lẹ́yìn ọlọ́run tó bá ti dárúkọ òòsà ẹlòmíì ti yàgbé ara ó ti sú ara ti yàgbé ah, láì dákọ bàbá báwọn tata ni bàbá rẹ yàtọ̀ sí bàbá tó bí ọtí ń bẹ ńlẹ̀ torí pé kí ni wọn ọbẹ̀rù Ọlọ́run nǹkan tí ọjà mọ kankan ni wọn ń bẹ̀rù wọn kì í sin lọ́run nǹkan míì tó yàtọ̀ sọ́mọ ni wọ́n ń sìn torí ẹ̀ Ọlọ́run ni ṣé nǹkan tó ṣe é pé kò lè rí yín ràn pẹ̀lú kankan kò tí ẹ̀ lè rán ara rẹ̀ sí pẹ̀lú kankan ok mi ò lè ràn yín lọ́wọ́ ìsà àbí ẹ̀kọ́ ni ah, oúnjẹ tí mo nílé o kò tó kí n fún gbogbo èèyàn o àmọ́ ìsà jẹ tèmi bẹ́ẹ̀ àwọn eléyìí ò lè dá sí nǹkan kan wa in tad'uuhum ilal huda la yattabi'ukum tẹ́ ẹ bá wá pè wọ́n tẹ́ ẹ bá pè wọ́n wípé ẹ máa bọ̀ wá o bóyá ò sáyún tẹ́ àbáwọn ẹni tí ń bọ́ wọn tí ẹ bá pè wọn kójú ọ̀nà mánì ẹ̀yin náà ẹ máa bọ̀ káwá jọ tọ̀ ọ́ láàyè tẹ̀bi òkun mọ́ ní tẹ̀lé yín o wà ní tẹ̀lé yín. sawa'un alaykum ad'awtumuhum am antum ọlọ́ni ọ̀dọ́gba bẹ́ẹ̀ pè wọ́n àbẹ́tì ẹ̀dákẹ́ mánà ní tẹ̀lé àwọn òòṣà tẹ́ ń pè bẹ́ẹ̀ pè wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ dákẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ dédé lọ́dọ̀ wọn gbọ́ ni wọn àkókò gbọ́ pẹ́yìn náà ẹ máa bọ̀ wá sójú ọ̀nà àmọ́ ibi tí wọ́n dó sí náà ni ó dó sìgìdì náà ni wọ́n máa wọn. àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dábìí tìyín náà ni wọ́n àwọn tọ́lọ̀ ń dábìí tìyín náà ni wọ́n bó wọ́n sì wá di kí àwọn lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sìn wọ́n yàtọ̀ sọ́lọ̀ tọjọ́ dá yín. fad'uuhum ìpèníjà ni o ẹ wá pè wọ́n nìsí ẹ pè wọ́n. falyastajibu lakum kí wọ́n sì In kuntum sadiqin, tó bá yẹ kó dodo ní tẹ́ ń sọ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹ́sìn wọ́n yàtọ̀ sọ́lọ́ ẹ pa àwọn igi ẹ pa àwọn ìpẹ́ kí wọ́n dà kí wọ́n sọ̀rọ̀ ká gbọ́ tó bá tún wá sọ̀rọ̀ ní tẹ́ ẹ fẹ́ tọrọ lọ́dọ̀ wọn kó ń ṣe tó bá yẹ kó dodo lẹ́ ń sọ ẹ pa àwọn ẹni tó jẹ́ èèyàn tẹ́ ń sìn yàtọ̀ sọ́lọ́ kárí bí wọ́n lè dá yín lóhùn ẹni tí ò tí ì kú nù wọn gan kọ́ dáhùn ká gbọ́ tọ́ba wa sọ̀rọ̀ tá a gbọ́ jáde ẹ béèrè ní tẹ̀fẹ́ bẹ́ẹ̀ fẹ́ lówó ẹ fẹ́ bímọ ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ àbí ẹ̀kọ́ ni kó ṣe fún yín kíákíá kárì bó bá sì dàgbà sí kárí gbà tí ó ṣe ẹ fún lásìkò nǹkan mọ́ ìpa akọ́n lójú ni tọ́ba ẹ dòdò bá lẹ̀ máa ń sọ wọn lè ṣe nǹkan kan ọlọ́run láwọn ò sàyùn sí ọ̀wọ́n láì àlẹ́hùn tẹ́ ẹ gbẹ́ ẹsẹ̀ méjì fún ṣé wọ́n lẹ́sẹ̀ tí wọ́n fi ń rìn ní ibi tẹ́ ẹ bá gbé wọn sí kọ́nà lẹ́bàá wọn ni tí wọ́n fẹsẹ̀ wọn rìn wọ́n fi rìn ìwọ sì lẹ́sẹ̀ méjì tó lọ́n fún ọ tí wọ́n fi ń rìn láàrin ìwọ àtòsàtọ́ gbẹ́kàlẹ̀ ta ló dáa jù ebi wọ́n ló dáa jù ìwọ tún dáa jù òsà lọ ìwọ tó wá dáa jù òsà lọ ìwọ lẹ́sẹ̀ méjì ìwọ máa fi rìn ọwọ́ à ń sin òsàtọ́ lẹ́sẹ̀ tí èé fi rìn ọlọ́ọ̀ni أم لهم أيدي يبطشون بها àbí wọn lọ́wọ́ tí wọ́n máa fi gbá nǹkan mú ni kí ló sàfẹ́ gbá mú kó fi nǹkan bẹ̀ yóò rè bọ́ ni torí pé kò lọ́wọ́ tí fi mú nǹkan ìwọ sì lọ́wọ́ tá a lè fi gbá nǹkan mú torí ẹ̀ èsì ọ tọ̀ wá sí làákàyè tí wọ́n lọ́wọ́ ayé ká pọ̀ máa sùn ọ̀sà. أم لهم أعين يبصرون بها ọlọ́run ní ǹjẹ́ àwọn òòṣà wa lójú tí wọ́n fi ń ríran bí bẹ́ẹ̀ bá gbé ojú kalẹ̀ fún òòṣà rangada rangada gbangba gbangba ojú yóò lè rí nǹkan kan yóò rojú kókó ni kò lè rí nǹkan kan nítorí pé ojú gi ojú èpẹ̀ ojú àmà ojú sẹ́mẹ́ǹtì lásán kò lè fi rí nǹkan kan ìwọ bá dá fún nígbà tí èsì pọ́ fẹ́ rẹ̀ ọ́. bákan náà ọlọ́run ọba ní amlahum adanu yasma'una biha ìjà àwọn òòsà yẹn wà létí tá a fi ń gbọ́rọ̀ bí bẹ́ẹ̀ bá gbé etí kalẹ̀ fóòsà tó tóbi fàgàdà fàgàdà bíi ewé kóòkò kò lè fi gbọ́n kankan kò lè fi gbọ́n kankan ọlọ́run ní sẹ́wọ́n létí tá a fi ń gbọ́rọ̀ ni ṣé ìwà tó lè gbọ́rọ̀ lọ́yà yẹ kó o tún máa forí balẹ̀ fún nǹkan tó létí tí ò lè fi gbọ́rọ̀. قل ادعوا شركاءكم sọ fún wọn pé gbogbo àwọn tẹ̀sí sorogún fọlọ́ọ̀ ní kẹ́ ẹ péjọ o àtẹ̀yìn àtàwọn ìjọ kóra yín jọ thumma kiduni gbogbo yín pátá ẹ wájọ dètè sí mi ọlọ́ni ká nàbí ọ̀sọ̀ fún wọn bẹ́ẹ̀ gbogbo àwọn òsáyìn ní kẹ́ ẹ kójọ wá ẹkú nílá ẹkú kékeré ẹkú alábọ́ọ́dí gbogbo wọn ni ẹkú jáde gbogbo yẹn wá sàsìmì gbogbo yẹn ta mí lọ́fà gbogbo yẹn sagbára yín pé ẹ fẹ́ gbé mi ṣe ẹ fẹ́ ṣe mí fàlẹ́ àtúndìrò ẹ mẹ́jọ pẹ́ o ẹ tètè ṣe nìsín kí ni wọ́n lè ṣe olójú kò lè fi ríran olétí kò lè fi gbọ́rọ̀ ọlẹ́nu kò lè fi sọ̀rọ̀ ọlẹ́sẹ̀ kò lè fi rìn àbí ẹ̀kọ́ ni kí wọ́n á ló lè dá sí i kò ní kankan tó lè dá sí i ó túmọ̀ sí pé àtúhun àtẹni tí ń pè gbogbo wọn sí ọ̀wọ́n láì torí ẹ ọlọ́run ọba ní gbogbo yẹn péjọ kí ẹ wá sí mi kánàbí ọ sọ fún wọn bẹ́ẹ̀ yẹn kó wọn mọ̀jẹ̀ ọpẹ́ o. inna waliyya Allahu alladhi inna waliyya Allahu alladhi nazzala al-kitab. alágbàálẹ̀ tèmi tí ó gbà mí lọ́wọ́ yín àti gbogbo òòṣà yín òun náà níta ni. Tani الله tó sọ tírà yìí kalẹ̀ alukur'an. wàhùwà yatawalla salihin òun náà lọ́ba tó ṣe pé ó máa ṣe àrànṣe fún gbogbo àwọn ẹni rè ó máa ń ṣe àrànṣe fún gbogbo àwọn ẹni rè lórí àwọn ẹni bú ó máa ń ṣe àrànṣe fún gbogbo àwọn ẹni rè tí kò ní dá dára wọn nígbà kankan. والذين تدعون من دونه لا يستطيعون نصركم ṣùgbọ́n àwọn ẹni tẹ́yìn ń pè yàtọ̀ sí Allah ǹjẹ́ ẹ mọ̀ pé wọn ò lágbára àti lè ràn yín ṣebí. wala anfusahum yansurun bẹ́ẹ̀ ni wọn ò lágbára láti ràn ara wọn lọ́gàn pẹ̀lú kí á lè ń sìn wọn sí i. وإن تدعوهم إلى الهدى لا يسمعوا tẹ́ ń bá ń pè wọ́n kójú ọ̀nà ni àwọn èrè yẹn ò báwo lẹ ṣe wá ń pè wọ́n wọn lè gbọ́ ibẹ̀ yìí sì lè gbọ́ ẹ̀yin tún dáa jù wọ́n lọ kí ló ṣe yín kẹ́ ẹ̀ máa ń bọ́gi bọ̀ pẹ̀. وتراهم ينظرون إليك ó rí wọn bí tí wọ́n ń wọ̀ ó sì dúró rangada rangada gbàǹkọ gbàǹkọ ó rí wọn bí tó ṣe pé wọ́n ń láwọn òòsà yẹn wa hum la yubsirun ṣùgbọ́n tó ṣe pé wọn ò ríran kan ríran kò ríran ó máa pé àbí mi wò ni kò gbá létí gan ni ọlọ́ọ̀ni wọn ò ríran sì ń ríran kí ló wá ọlọ́run sọ fún ọ pé ọ̀kan nínú àwọn ẹ̀dá tó ń dá nìwọ̀ wò bó ń ṣe dọ́ọ̀dà wò bó ń ṣe jẹ́ kí gbogbo nǹkan lára rẹ kọ́ máa ṣiṣẹ́ tọ́lọ́run fẹ́ kó ṣe wàá wò sàtọ́ pé ẹ̀yìn èèyàn náà lẹ́ ń fọwọ́ ara yín gbẹ tọ́ pé gbogbo ń tẹ̀yìn ṣe sí lára kò sí kàn tí ń ṣiṣẹ́ tọ́ yẹ kó ṣe abẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ ni kí lẹ gbé ọwọ́ fún òṣàṣì kí lẹ gbé ọwọ́ fún òṣàṣì kí lẹ gbẹnu fún òṣàṣì kí lẹ gbẹ́ ojú fòòsà sí kí lẹ yamú fòòsà sí kí lẹ gbé títí ìdè tí ó sà sí kí lẹ gbé fẹ̀fẹ̀ ó sà sí ẹni gbogbo ẹ̀ kó lè bá àṣìṣe ni ọ̀kọ́kọ́ rẹ̀ òṣìṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ ẹsẹ̀ òṣìṣẹ́ ojú ọwọ́ àṣìṣẹ́ etí ọwọ́ àṣìṣẹ́ imú òṣìṣẹ́ ẹnu òṣìṣẹ́ kò sí kẹtí ṣiṣẹ́ ń bẹ kí wọ́n á ló ń pè é sí ọ̀gbádùn ni. èèyàn ẹgbẹ́ rẹ tó ń pé bí rẹ etí rẹ ń ṣiṣẹ́ ojú rẹ ń ṣiṣẹ́ imú rẹ ń ṣiṣẹ́ ẹnu rẹ ń ṣiṣẹ́ ẹsẹ̀ rẹ ń ṣiṣẹ́ ọwọ́ rẹ ń ṣiṣẹ́ ọpọlọ rẹ gan ń ṣiṣẹ́ bọ́ ọ bá pè lẹ́yìn ọlọ́run ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́run ọ̀nà àti wọn náà rọrùn ló mú pọ̀n kátó wá pé gé àbí pẹ̀ kátó pé gé àbí pẹ̀ torí ìdí eléyìí ọ̀dọ̀ wọ wa o ọlọ́run ọba ẹlẹ́dàá kò sí nǹkan tí èsì ọwọ́ wọn bá bi téèyàn bá ń rìn mọ́ láyé iná ni ó ríran mọ́ ọlọ́run dá igi kan igi yẹn ẹsẹ̀ bí ọmọgébìnrin ni wọ́n fi ránṣẹ́ sáwọn èèyàn lórí ẹ̀rọ alágbèéká yìí igi yẹn ọlọ́run dá ogun mú igi yẹn ọlọ́run dá pípé ó níkùn ọlọ́run dá ó tún ní bí ẹsẹ̀ méjì ọlọ́run tún dá orí rẹ̀ ó tún dàbí ìgbà tí irun bí ìgbà tí èèyàn darun síbi kan irúgi abàmì báyìí lọ́dọ̀ Yorùbá wọ́n ti sọ di igi abàmì wọn kálukú ó ti ṣe kínni wọ́n máa béèrè ibi tó wà bóyá táwọn bá gbé bùkátà tó àwọn débẹ̀ àbí ẹ̀kọ́ ni bóyá wọn àjànú kan wà ń bẹ̀ wọ́n tètè lọ báyà ṣe ń téèyàn fẹ́ <laughs> so ṣé ọlọ́run ọba tó dá ilé yìí sóun la tó sìn ni àbí ntọ́lọ̀ ń dábàá torí ẹ ẹ jẹ́ ká fura o ọjọ́ ń lọ o ọjọ́ ń sì ń dínkù bí ti ṣe ń lọ ní ń dínkù lórí kálukú wa iye ìtàn kọ fún kálukú ti ń dínkù bí ilẹ̀ òní bá sútílẹ̀ ọ̀la bá mọ́ ó tún ti dínkù bí ṣe ń dínkù là ń súnmọ́ sàárè ní tí wọ́n ń bá wa sọ wípé ń bẹ yọ padà wá hàn sún kálukú àlùjánnà ni kọlọ̀ ń ṣe ń àbí náà ni kọ́lọ́ máa fi sàdánwò fa wa yọ padà wá hàn sún kálukú àṣẹ nǹkan yìí bẹ́ẹ̀ lórí ìdí nu oníkálukú wa kó máa gbìyànjú láti rántí ọ̀rọ̀ ọlọ́run tó ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddina hunafa ọlọ́run ló wọ̀n pa á láṣẹ pẹ̀lú nǹkankan tó yàtọ̀ sí kájọ́sìn fún un tọ́lọ̀ ń tọrọ lọ́dọ̀ òjùmọ̀ àná ká jọ́sìn fún ló nìkan ká sì ṣàfọ̀mọ́ ẹ̀sìn yẹn fún ká má jẹ́ kẹ́ bọ́ ọwọ́ bẹ̀ ẹ bọ́ ọlọ́ba ti yàn jẹ́ láyé àtàlùkìyà mi. ṣé rí ẹbọ tá à ń sọ ẹbọ tá à ń sọ kọsẹ̀ dìgbà tó bá lọ síwájú ṣà kọsẹ̀ dìgbà tó bá lọ síwájú kíníkà kọsẹ̀ dìgbà tó bá lọ sí babaláwo kọsẹ̀ dìgbà tó bá gbé ẹbọ kan lọ sórí ta kọsẹ̀ dìgbà abẹ̀tẹ̀ nínú nǹkan tó túmọ̀ ṣe bọ onáni pé gbogbo tí mo bá ń ṣe láyé kí n má ṣe nítorí tọlọ́n kí n má ṣe nítorí kárí mi ẹbọ náà ló ná jàmáà ẹbọ náà ló náà nítorí pé gbogbo níta bá ti ṣe tá a ṣe nítorí tọlọ́run àti ṣe kínni àti ṣẹbọ sọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ẹ lọ wo kíní ibi tómi ti ń dà lágbọn àwọn obìnrin yẹn kẹtùn ṣe níbi drọmù yẹn tọ gbogbo níta bá ti ṣe tá a ṣe nítorí tọlọ́run wàhálà ni jama. ìdí ni tó fi jẹ́ pé ẹni tó wà láyé tí ò tí ì kú kò nísinmi wàláhìtàláì kò nísinmi gbogbo níta bá ti fẹ́ ṣe ẹ máa kọ́ṣẹ́ mi àtúrọ̀ lọ́nà èmi ṣe fẹ́ ṣe o ẹni pé ṣètò ọ̀nà ọmọdé ọkọ̀ kìíní ṣe nítorí àwọn pé o tó bẹ́ẹ̀ o lè bá tèmi jẹ́ mo rò pé yé wa pẹ̀lú bẹ́ẹ̀ struggle continue iná lọ́lọ́wọ́ bó fi làyàn ẹni tó wà nílé ayé yìí kò tí ì rí bi náà sẹ̀ ilé wàhálà la wà so torí ẹ̀ ló ti jẹ́ pé níta ń pè lẹ́bọ yẹn ọ wẹ́ ju báwa ṣe ń pè lọ ọwọ́ pinnu ọkàn rẹ ní ìṣòwò ń ṣe nǹkan òun ṣe nítorí àwọn èèyàn ni níta a máa ń ṣe nítorí ọlọ́run wọ́n ń ṣe nítorí àwọn èèyàn kí lèèyàn ṣe hàn ó ti ṣẹbọ sọlọ torí ẹni tó ń ṣe nítorí rẹ ó ti fi ṣe kíni ó ti fi ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run pé ìwọ àtọ́lọ́run ẹjọ́ pín ní tí mo ṣe yìí so ọlọ́run ọba sì rọrọ̀ tayọ káfẹ́ nìkan ṣe kíni káfi sorogún fún lọ ìdí inú tó fi jẹ́ pé ẹbọ tó ṣeéṣe kó ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn kan nínú àwa mùsùlùmí yìí anabi ìrìn àwúrèbe lọ lórí àpáta dúdú birikiti lóru tó ṣókùnkùn biribiri àwúrèbe dúdú tí wọ́n ń rìn lọ lórí àpáta tó dúdú birikiti lóru tó ṣókùnkùn biribiri ẹ dákun bò láti rí àlè rí torí ẹ̀ lànà bí ọ̀sọ̀lọ́ àti sọ̀làǹgá máa ń bẹ lọ pé wọ́n lọ mọ́sádìí rẹ o mọ́sádìí rẹ o níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa mà síbẹ̀ àyè bá wa mà bí wọ́n bá ti bọ́ sínú ìṣẹ́bọ sí ọ látàrí àìmà foríjì mi ọ̀gá wa nù kàtó apá àpòròǹtù tá a lókun kankan lápá kọ́lọ̀ wọn dákun kọ́ sànù wa ìdí ni, tó fi jẹ́ pé a máa tẹ̀ mọ́ra létí mẹ́jẹ oṣù ọ afẹ́ wà àlìjáná ntí sì máa kọ́ dínà kéèyàn ọ̀rọ̀ àlìjáná wọ̀ ẹbọ ni Agbọ́dọ̀ wà wá sọ̀ra fún àwọn ìtọ́ hàn a gbọ́dọ̀ sọ̀ra fún bẹ́ẹ̀ bá jàǹjà ìjàǹjà gidi lágbo lẹ́yìn ẹnìkan gbọ́dọ̀ mú ọsẹ bọ sọlọ lẹ́yìn ìgbà tó ti gbọ́ lọhùn gbọ́ àwọn máa ń ṣe kíní kan rọlé àwọn ní gbogbo yẹn ọdà ọsọ Ọlọ́run má jẹ lẹ́yìn tẹmí ti jẹ mùsùlùmí Ọlọ́run má jẹ ẹni tó bá sùn fi ru rẹ lọmi yóò sì àbùkù kan ẹjọ wọn bá yín má bẹ́ẹ̀ èyí tó hàn nù àwọn èyí tó hàn máa sá fún máa sá fún máa sá fún kò sí bọ́rọ̀ rẹ bí ó sì le tó láyé yìí tí ọ̀nà ó dì mọ́ tó wà lọ́mọ bẹ́ẹ̀ nìkan ẹgbẹ́ bọ́ lọ sórí ta ẹgbẹ́ kí a'udhu billahi minash shaitani rajim kí lọ wá dọ́dọ̀ ọ̀daràn gan láti pìlẹ̀ tó gbogbo eléyìí èèyàn ọmọ sọ ẹ̀sìn rẹ̀ bí ẹyin ẹyin tó ṣe bá bọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ yọ fọ ni bẹ́ẹ̀ ló yẹ ká máa sọ ẹ̀sìn wa torí kọ́kọ́ mọ́ bàbà jẹ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́run bá dákun jọ ọmọ bẹ́ẹ̀ sìn wa jẹ́ mọ́ wa lọ́wọ́ ṣé wàá lọ́kàn nínú àwọn irú rẹ̀ tí gbọ́rọ̀ ti fi ṣé wa hù ọlọ́run mẹ́jọ lórí ibú ọbẹ̀ láàrin wa ọmọ àlìjọ́nà ni kò ṣe gbogbo wa ń tá a ṣe káfíìrì àlìjọ́nà yìí wọ̀ ní rọrùn ọlọ́run bá fi wá ṣe eléyìí tá a ṣe táàfin dolórí ibú ọlọ́run dákun má fi ṣàdánwò fún wa ọlọ́wọ́n bá tún wá ṣe níbi tá a kù sí subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.